قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe pé ọlọ́run bá ṣe léèwọ̀ tó sì jẹ́ pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí pípé ká jìnà sí òun náà ni rìbá jíjẹ ọ̀nbẹ nínú nǹkan tí ó di tọrọ fọ́nkálí tí ó gbalé tí ó gbàgbó ní ìgbà tí ó bá di ìgbẹ̀yìn ayé eléyìí ló ṣe pé ó ti hàn kò sì yé jẹ́ nǹkan tó hàn nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam wa ni bayna yaday as-sa'ati. يظهر الربا رواه الإمام الطبراني بسند صحيح أنا من الساعة بين القيامة ربا يوهن ربا جيجي ربا فيفويا يوهن يودي طرفا كالي ètò dájú náà ní ipe gbogbo oníkálukú wa iná láti mọ ilé yìí báyìí tó bá wọ iwájú tó bá wọ ẹ̀yìn wàá rí pé báńkì ní lọ́tún báńkì ní lọ́sì èyí tó pọ̀ jù nínú gbogbo báńkì tó sì wà láyé lónìí báńkì rìbá ni gbogbo ẹ̀ nítorí pé wọ́n gbé kalẹ̀ lórí wáyé ayé báyìí kò fi iye báyìí kò fi lé lórí á yọ ní iye báyìí á gba ìlé iye báyìí ìwọ náà lè yá wa lówó gbogbo owó tó bá kó sí wa lọ́dọ̀ àwa gbà kó ti yá wa àwa náà máa ṣe ìlé iye báyìí lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn báńkì. iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn òun náà ni wọ́n ń pè ní rìbá nínú hadithi Abu Hurayra radiyallahu anhu eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú sahihi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní la yatiyanna ala nnaasi zamanu la yubali almaru bima akhadha almal amin xalaali amin xaram anabi sallallahu alayhi wa sallam. olóńgbòrà làyàtìyàn nàcàlẹ nẹẹsì zamanu ibi àkókò kan bọ tí ó wàá bá àwọn èèyàn láàyò báyìí lọrùkù bí ma àkàdà náà tí ọmọ èèyàn ní dàmú ọ̀nà wo ló ń gbà yí owó yìí báyìí àmì halali àmì haram tí ọ̀nà tọ́tọ́ ló ń gbà wá ní àbí ọ̀nà tó dé wọ̀ alimami Bukhari ló gbé jáde. a rí i pé irú àkókò tí àwọn abẹ́gẹ́lẹ́ iná ní àkókò tí àdéhùn yẹn sọ nípa rẹ̀ ó ti dé bá wa láyé ní àkókò tí àwọn awáyé á rí lọ́dọ̀ mi òun náà ní pé kí n rówó kí n rówó kí n rówó wọ́n pẹ̀lú ike làwọn gbà rí owó yẹn ọ̀rẹ́sẹ̀ wèrè ẹni tí ọ̀tọ́ sí ní ìpìlá ní haramu ọ̀kúnlẹ̀ ṣẹ́yìn náà ń dẹ̀ lójúri ní ìnà halal gbogbo nǹkan lọ́dọ̀ àwọn ọ̀daràn ẹ̀tọ́ náà ni torí ẹ̀ ẹ rí i pé owó tẹ̀ ń tújọ owó tẹ̀ ń kójọ látàrí bẹ́ẹ̀ ṣiṣẹ́ àti látàrí gbogbo làkàkà yín ẹ̀ ní fẹ́ mà bọ́yẹ lẹ́tọ̀ọ́ sí òye àbẹ́ lẹ́tọ̀ọ́ sí ọba jẹ́ bẹ́ẹ̀ ó ti pé owó sẹ́ńtà pé fún ọ lágbàpé ṣùgbọ́n ò sí sẹ́ńtà láti tán ṣùgbọ́n ó ṣe láàbọ̀ ni ó sì pààyàn kùtì ọwọ́ ń sọ yìí pé bàbá tẹ́ bá fẹ́ ká parí iṣẹ́ yẹn lédè kúkúrú àtúntò òwò ṣe nítorí pé owó tí ẹ san kò lè parí iṣẹ́ wọn la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn ẹni tó ti kọ́ wọn fún lówó ikú kọ́ bá wọn ra nǹkan wọn ò rówó wọn ò sì rí tí wọ́n ní kọ́ bá wọn rà. ó tún wá ń lérí ránṣẹ́ tó bá lẹ́mìí ara rẹ lò má ò lè béèrè owó má o tó ara rẹ lò má ò lè béèrè owó má nígbà tí àwọn ẹni tó fẹ́ràn rẹ bá wá gbọ́dọ̀ lérí tí ọ̀daràn ti ọ àwọn náà sọ ọ pé ah ẹ̀mí tí owó lọ fi sílẹ̀ ẹ̀mí owó ló ti sọnù lọ́wọ́ ọlọ́run ó dì í ọ̀pọ̀ ẹ̀mí tó jẹ́ owó lọ́nà tí ọ̀dà tí wọ́n náà wọ́n sí kóòtù inú rẹ̀ ọmọ adùn tó tún máa pọ́ntì la lọ́dọ̀ kókó tu ọlọ́run gan ló wọ́n jù nítorí ẹ̀ owó ti ń bọ́ sáwọn èèyàn lọ́wọ́ lónìí ọ̀pọ̀ wọn wọn àdààmú pẹ̀lú ọ̀nà wo lówó mi gbà lọ́wọ́ àwọn kò bá jẹ́ halal kò bá jẹ́ haram èyí tó dájú òun náà ní kó wọ́n sáti ti àwọn lọ́wọ́ kódà ọ̀pọ̀ máa bá wá halal ni bí ẹ̀yẹ

akramakumullah nínú ẹ̀sìn islam wọ́n ní oríṣi méje ní rìbá rìbá kan wà tí wọ́n ń pè ní rìbá al-fadl rìbá kan wà tí wọ́n ń pè ní rìbá nasi'a rìbá al-fadl òun náà ní gbàá kó fi àlékún sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbàá fi àlékún sí lẹ́sẹ̀kẹsẹ̀ bí a ti tó mú wá báyìí tó ní one thousand yìí ẹ bá mi ṣe lówó wẹ́wẹ́ náírà one thousand ẹ bá mi ṣe sí owó wẹ́wẹ́ wọ́n wá bọ̀ ṣe sí náírà márùn márùn àwọn wá ní one thousand yẹn o nine hundred lẹ́bi gbà táwọn bàbá yín ṣe sówó wẹ́wẹ́ eléyà ni wọ́n ń pè ní ribal bọ́dùl àlékún lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ọwọ́ pọ̀ àmọ́ kọ́ pọ̀ tó èkejì á rí i pé nínú ìgbésí ayé àwọn èèyàn lónìí ọ̀nbẹ̀ǹbẹ̀ pápá jùlọ àwọn tó ti pé ká máa fowó máyà lórí níbi ayé. níbi àjọyọ̀ wọ́n kà sí kí máa wù wọ́n láti sẹ́rù àwọn owó ẹ̀bẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ àwọn pépà tuntun tuntun wọ́n wá bá wọn sẹ́ wọ́n kò sọ́wọ́ wọ́n kò sápò irú owó bá nígbà tó bá ẹgbẹ̀rún márùn wá kí wọ́n bá sẹ́ lówó kéékèèké àwọn sẹ́ ó lè jẹ́ pé ẹgbẹ̀rún mẹ́rin ni ọ̀là ń pè ní riba al-fadl haramu ní lábẹ́ òfin ọlọ́run oríṣi kejì nínú riba ó lè tọ́wọ́ pọ̀jù tó sì jẹ́ kó nǹkan bá iná lójúlówó riba láti ayé jàhílíyà títí ń bẹ dòní yóò sì máa bẹ títí láéláé ṣùgbọ́n haramu ni onáà ni wọ́n pè ní riba an-nasiha riba látàrí pípẹ́ onáà ni ká yáni lówó pípé ìgbà báyìí ló wọ́n san ajẹ́pẹ́yẹ báyìí ló fi lé tó ń bá yọ ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún tó sì dáwó ìpadà lẹ́yìn oṣù kan ajẹ́pé bá dá padà yóò lé ẹgbẹ̀rún mẹ́wàá tó bá gbé lẹ́yìn ọdún kan ní yóò lé àádọ́ta ẹgbẹ̀rún eléyìí látàrí pípẹ́ inú rìbá ṣe orí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní rìbá òun náà fixed deposit eléyìí tẹ́ sí savings account eléyìí tẹ́ sí báyìí ẹ máa gba iye percentage báyìí lórí owó yín lọ́dọọdún omi wọn lè pé lóṣooṣù bẹ́ẹ̀ náà làwọn náà lẹ́yìn náà bá gbé proposal lọ sọ́dọ̀ wọn pé ẹ fẹ́ dáṣẹ́ sílẹ̀ abẹ́ fẹ́ sí ayé lójú ẹ fẹ́ kàn ya yín lówó táwọn ọba ya yín lówó wọ́n fi yẹ yín pé iye tẹ́ fẹ́ yá yìí lórí rẹ̀ ẹ máa san twenty percent. tẹ́ ẹ bá yá twenty million ẹ máa san twenty percent lórí twenty million twenty percent lórí twenty million ọjọ́ two million subhanallah wọn náà máa wò fún ọ̀ràn ọlọ́ọ̀ni aláṣírí rẹ ní báńkì tí ọba ṣe ti báńkì rẹ ti yẹ agbádá rẹ dànù àwọn gan lè dìgbà tí òjò kí ẹwọ bọlọrùn rẹ láì mẹkọrán haramu iná gbogbo eléyìí ọlọ́run ọba ṣe lé wọ̀ nínú rìbá ọ̀nà ni kọ́rọ̀dọ́n jẹ́rọ̀rọ̀ náà fàán owó tá a yá àbí yíyá tá a yá owó yíyá tá a fẹ́ yá owó tó bí àǹfààní eléyìí tó ṣe kó bí àǹfààní fẹ́ni tó yá wa àbí àwa náà ó bí àǹfààní fẹ́ni tó yá wa lápèjúwe ọjà yìí ẹni tó yá wa lówó látàrí pa fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ó ní tí wọ́n bá yọ ọ lówó yìí o. ajẹ́pọ̀ àwọn àti dírẹ́bà fún òun ò sì lè san kọ́bọ̀ fún àmọ́ iye tó ń gbà kankan iná lọ dà padà dírẹ́bà kí wọ́n tí wọ́n wá kọ̀ ikọ̀ fẹ́ sí dírẹ́bà látàrí kọ̀ fẹ́ wó yá wọn náà bá di dírẹ́bà ọ̀sán nítorí kí wọ́n lè bá yọ lówó wọ́n sì yọ lówó yìí àwọn dírẹ́bà lọ títí sanwó tán àwọn máa táwọn tara rẹ̀ tún sáǹfààní mi yàtọ̀ sówó tó dà padà ní pípé eléyìí náà rìbá ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ́run ọba wa á rí i pé rìbá ti tàn kánìsì rìbá ti di tọrọ fọ́nkálé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn àdààmú owó tó wá báwọn yìí sẹ́tọ̀ ni àbí èèwọ̀ eléyìí tó jáde wọn náà ní káwọn sá ti rówó èyí tó jáde wọn ní káwọn ò ti rówó gbogbo ọ̀nà yóò wù tó wọlé gbà wá lọ àwọn òsì tó burú bẹ́ẹ̀. kódà kó sọ ikú wọn máa jẹ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ ẹni tí ń ṣe jàmbá ẹni tí ń ṣàgbéga ẹni tí ń ṣe gbájú ẹ̀ oníyàwó yàwó gbogbo ẹ̀ lọ́pọ̀ láyé wa lónìí báyìí lọ́dọ̀ kálukú ni kọ́sà ti lówó tó ti mọ̀ pé ẹ̀yin èèyàn tó ń pín pẹ̀lú yín láwùjọ ẹ̀yin ò ní ọ̀nà tó ń ìtọ́jà lọ́dọ̀ yín pọ́párọ̀ mọ́tò a'udhu billahi minash shaitanir rajim á rí i pé láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ọ̀nà wo làwọn bá lówó iná ló fà á ló fi jẹ́ pé wọ́n ń jí ọmọ agbé wọ́n ń jí àgbàlagbà agbé wọ́n ń jiyàn agbé wọ́n ń fọ́ ọmú kúrò láyà wọn wọ́n ń fa abẹ́ lọ wọ́n ń mú kídìní láti fi sowó àwọn òkú gan-an wọn ò tún ráàbò nínú àwọn sàárè wọn àwọn òkú gan wọn ò tún ní àlàáfíà nínú sàárè wọn nítorí pé àwọn òkú àwọn náà bọ́ lọ́wọ́ ẹjọ́ bẹ́ẹ̀ tí ó yí wọn wọn bọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ kó fún wọn wọn bọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ gé oríkè wọn wàlà hawla wàlà quwwata illa billah. mélòó mélòó nínú àwọn èèyàn nínú ti kó àwọn ọmọ olùkà ló jẹ owó àwọn ọmọ olùkà ló fi ń sagbára tóun fi ń sara rírí tó fi ń sèse olówó nígbà tí wọn bá ka ọ̀rọ̀ Ọlọ́run bá fún ike innal ladhina yakuluna amwalal yatama zulman innama yakuluna fi butunihim nara wa sayaslawna sa'ira dájúdájú àwọn ẹni tí ń jẹ́wọ́ ọmọ òrùka níjà àbòsí níṣẹ́ ni wọ́n kàn jẹ iná sínú ara wọn iná ni wọ́n jẹ sínú ara wọn wọ́n sì padà wọ́n náà sàárì yóò tún máa gbé tọ́mì yóò sọ pé ṣebí láyé kọ́ olùkọ́ abá tó dá ẹjọ́ wọn dán kí ẹ tó bó ń sọ̀rọ̀ kó wọlé torí ẹ̀ wa nínú alukur'an nínú àwọn tó ṣe fún wa pé nǹkan báyìí nípa pé rìbá èèwọ̀ ni kódà ọlọ́wọ́n bá ṣe ìkìlọ̀ nípa dídé wọ rìbá lọ́nà tó ṣe pé ọ̀fẹ́ lè jáyà lọ́kàdà. alukur'an ní ìgbà tí ó ń sọ nípa bọ́lá tó ṣe ṣe rìbá léwọ̀ ẹ̀rù ọlọ́wọ́n bá báyìí ọlọ́wọ́n bá sọ pé ńgbà tó bá dídé ọ̀gbẹ́ni alùpùpù ìdíje àwọn ẹni tó jẹ rìbá láti inú sàárè wọn ìdílé tí ọ̀dá ni o ìdílé burúkú ni wọ́n dìde bí ẹni tí ń sinmi wọ́n dìde ní dìde ẹni tí àṣetọ́ àdìtọ́ fọwọ́ bà tó ń sèwèrè ọlọ́ni alladhina yakuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas àwọn ẹni tí ń jẹ rìbá wọn ò ní dìde jáde nínú sàárè wọn ń jọ pé dàgbéyàmù àfi ní ìdìde ẹni tí àṣetán tó ti fọwọ́ bà tí wọ́n ń ṣe wèrè ẹgbẹ́ yìí máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wèrè ètò ìgbà tí wọ́n fi jẹ́ wèrè òun náà ní pé àlùjánu ọfọwọ́ bà wọn àlùjánu wọlé sí wọn lára oògùn olú àwọn wèrè báyìí kò sí lọ́sítù kò sí lọ abẹ́rẹ́ tẹ̀lé gúnrú wọn tó lè pé kí àlùjánu tó wọlé sí lára kọjáde yìí kọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó sànù wa ẹni tí àlùjànnú bá wọlé sí lára tọ́tara bẹ́ẹ̀ tó yá wèrè oògùn rẹ̀ òun náà ní ká ṣe rúkúyà fún kákí alukur'an káyọ̀ tún ṣe àwọn àdúrà eléyìí tó wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam bí kí ọlọ́wọ́n bá wa ó fi bá mi mú àlùjànnú yẹn jáde kúrò lára ẹni tó wọlé sí lára àníyé kí àwọn áyà yìí àti àwọn súrà yìí títí tí ẹni tí àlùjáde fọwọ́ bà tí ó fi ṣubú dákú lọ gbaragada dábàá bẹ̀rẹ̀ sí ní gbóhùn eléyìí tó sájòjì tó yàtọ̀ sí ohun ẹni tí àlùjáde fọwọ́ bà ó lè jẹ́ kí ọkùnrin làlùjáde fọwọ́ bà dábàá máa gbóhùn obìnrin ó lè jẹ́ obìnrin ni dábàá máa gbóhùn ọkùnrin àmọ́ wa fi léèrè tá a ní wọ́n kí ló ń kọ́ rẹ̀ kí lẹ́sìn rẹ̀ kó ló ti wá bóòlù ti wọlé sí la ta ló rán ọ sí ọ̀nà àmà dá wa lóhùn ètí táàbù apá aláṣẹ ìjáde lẹ́rọ̀ tọ́wọ́ bá ti gba lẹ́rọ̀ á tu láti rẹ̀ jáde lélẹ̀ títí tọ́lọ̀ wọn kó fi gbà fún wa tó fi jáde kúrò lára ìdìdí àwọn ẹni tí ń jẹ rìbá lọ́jọ́ gbẹ̀dà òkèèyàmá ìdìdí ẹni tálùjà fọwọ́ bà o tí wọ́n ń ṣe wèrè tí lọ́jọ́ gbẹ̀dà òkèèyàmá ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn ó dìde kójọ níwájú ọlọ́run ọba rínúróde ẹlẹ́dàá gbogbo ẹ̀dá ẹni tí ń jẹ rìbá kò ní lè dìde o nítorí tó bá dìde yóò tún dá ṣubú ni tó bá jókòó yóò tún rọ́ ṣubú ni ní orí ìjókòó rẹ̀ òye ọmọ kọ òye ọmọ kọ sọ́tún òye ọmọ kọ sósì òní yàtọ̀ rárá sí ẹni tí ń sẹ́wìn lẹ́nu ike gbogbo àwa tá a bá dúró ní ìfòpéjọ ńlá yìí jọ pé dàlùkìyàmà gbogbo aláda wọn mà kọ̀sádédé níbẹ̀ báwọn wọ̀nyí o àfi nítorí pé wọ́n jẹ́ olùjẹ́rìbá ọlọ́ndàkùn sọ àwa ọlọ́ndàkùn là wá níbi ìwà ẹ̀ṣẹ̀ ńlá yìí gbà wá là wá kúrò lọ́wọ́ jíjẹ́ rìbá gbà wá là wá kúrò nínú fífún yàn ní rìbá jẹ sọ wá là wá níbi jíjẹ́ ni tí wọ́n máa jẹ́rìí sí ìfúnni ní ìrìbàjẹ́ ọlọ́nba wa là wa tọ́ wa níbi ṣiṣẹ́ níbi àyè tí wọ́n ti fi ìrìbà ṣiṣẹ́. kí ló dé tí ìdìdì àwọn eléyìí ó fi burú jáì báyìí ọlọ́ni dárí kẹ́bí anáhùn kọ́lu innamal bay'u mithlu riba wa ahalla Allahu al-bay'a wa harrama riba ọlọ́ni ìdìdì wọn tàdédé burú báyẹn o nítorí pé. wọ́n ń fẹnu sọ wípé káràkátà ọ̀yàtọ̀ sí rìbá rìbá ọ̀yàtọ̀ sí káràkátà nǹkan kan náà làwọn méjèèjì nítorí pé káràkátà ara nǹkan náírà mẹ́wàá a sì rí ta lọ́gbọ̀n náírà ogún náírà tó lé lórí iye tá a rà yìí ẹnu wa kò lórí ọba wa. ẹ jẹ́ kí gbogbo wa ká mójútó káràkátà ká sì fòdodo kún tọ́lọ̀ wọn bá bá bọ̀ fàlùbáríkà sí i ń bẹ nínú ọ̀nà tó da jù tọ́lọ̀ wọn fi rọ̀yàn lọ́rùn níṣẹ́ ara nǹkan náírà mẹ́wàá ìsìláàmù gbà pé kò sí iye tó ọ̀tà tó burú sáti má jàm má pààrọ̀ nígbà tó ń ta má pè dúdú funfun fẹ́ni tó ọ̀tà tó ọ̀tà fún má sì jọ jẹ́ pálí kù kan bẹ lára rẹ̀ kó gbé pamọ́ bó bá ti ṣe kélé nìkan sọ̀rọ̀ torí ẹ̀ èrè kan ò sí nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n ń pè ní èrè àjẹwò lọ́rùn ọ̀dọ̀ Yorùbá lélẹ̀ ń wà àmọ́ ibi tó ti rí nínú òfin Ọlọ́run o lè tajà kó ti èrè bọ́bọ́ yìí Ọlọ́run kò sí lé wọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé káràkátà ọjà lẹ́ńtà ọjà la fi gbowó owó lásán la fi gbọ́jà eléyìí ò burú torí ẹ̀ ni ló ti jẹ́ pé kọ́ta nǹkan fún yàn kọ́mọ búra wàláyé tàláyé tí mo rà á nù wàláyé ọ̀sẹ̀ yìí ni anabi ah! sallallahu alaihi wasallam ní kẹ́ sọ́ra fún kí máa jẹ́ kọ́jọ́ yálẹ̀ àmọ́ máa ń pa àlùbáríkò owó rẹ̀ ẹ̀ bùkátà láti máa búra tí mo fẹ́ tà ah, wá tà fún mi báyìí ẹjọ́ nígbà téèyàn yá mi ní twenty thousand naira ó wá sọ yìí pé òun fi gba twenty one thousand naira torí tó bá jẹ́ kó wọn òun bá kú fi ṣòwò tẹ́lẹ̀ náà ni ó yẹ kó wọn lè jèrè ẹgbẹ̀rún kan lórí twenty thousand kí ló dé lọ́ọ̀lọ́ fi ra màálù tó fi wá jẹ́ pé yíyá lọ yáyàn nítorí pé káràkátà wọ́n mọ ohun sórí bọ́ ọ bá ṣe pẹ́ sí bọ́ọ̀bá ṣe ma ọgbọ́n àyínnìke kátàkárà ni ló ṣe jèrè sí yàtọ̀ sí owó yíyá yíyá yàn lówó ìtumọ̀ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà àánú ló máa ń bí tálẹ́ni tẹ́rí tó lọ yáwó tí ìbá ṣe pé bùkátà ló ti lọ bẹ̀ torí pé gbogbo èèyàn mọ̀ wọn rẹ̀ kò sẹ́ni tí ń fábùkù kò sẹ́ni tí ó yàwó láyé yìí báyìí tí ó jẹ́ pé kò ní fẹ́ gbórí sókè nígbà tó fẹ́ yá àmọ́ kò ní lè gbé sókè nígbà tí ọba gbà owó lówó lọ fẹ́ gbà ó rí pé títẹríba títẹríba ló fi gbà ojú ọmọ wa tì ọ́ níwájú ẹni tó yọ lówó ẹnu rẹ kò ní níwájú táwa oke ńgbà tí bùkátà wa ti yàn lọ yáwó kí wọ́n á lè túmọ̀ ayé pé èmi ọgbẹ́ ìlé lórí ẹ̀ ìkànnì ìwọ ọ̀làánú nù torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ̀ gbà ike kéèyàn gbowó haram lówó èlé àwọn tí wọn ò ní dìde ń dìde tó dánú sáré wọn ńṣe lọ́rọ̀ wọn jà nítorí pé fowó jíjẹ wé wa ọlọ́wọ́n bá ṣe káràkátà lẹ́tọ̀ ṣùgbọ́n ṣe rìbá léèwọ̀ ó ṣe rìbá léèwọ̀ torí ẹ̀ rìbá ó kéré ni o àbọ̀pọ̀ ni o haramu ni ọ̀rọ̀ rìbá táwọn ń sọ lónìí yìí báyìí kò ẹsẹ̀ dìgbà tí ń tọ́ jẹ ní rìbá bá pọ̀ kó tó di pé ọ̀ dáràn yìí kọ́dà kó ṣe pé tọrọ lásán épìnì lásán iná lọ jẹ lélẹ̀ ó dáràn lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa rìbá ò kéré rìbá ò sì pọ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀daràn ní lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa torí ẹ ọlọ́wọ́n bá tún sọ nínú àyà mi nínú Suratul Baqara yìí kan náà oníyà ayyuhal ladhina amanu ittaqullaha wa dharu ma baqiya minar riba in kuntum mu'minin fa in lam taf'alu fadanu bi harbin min Allahi wa rasulihi ọlọ́ni ayé olùgbàgbọ́ òdodo ẹ̀pá yọ jíjẹ owó èlé jíjẹ tó sẹ́kù tẹ́ ń bẹ lórí rẹ̀ ẹ̀pá tí tó bá jẹ́ kólùgbàgbọ́ òdodo bá ní ọlọ́ni tẹ́ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ máa retí ogun tí wàá fà yín látọ̀dọ̀ ọlọ́run ogun tí wàá fà yín látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìyẹn nígbà tí ànábì wà láyé ànábì ti kú ogun tí wàá fà yín látọ̀dọ̀ àwọn ẹrú ọlọ́ ẹ lákùntà lẹni náà tó lè dúró de ogun látọ̀dọ̀ ọlọ́ ogun látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé nínú pé gbogbo ẹ̀ṣẹ̀ torí gbogbo ẹ̀ṣẹ̀ yóò kò síbi tọ́lọ̀ ti sọ pé tẹ̀ bá pàtì ẹ̀rí tí ogun látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ ànágbé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀ràn o ẹni tó ti yáwó èlé gbẹ́gbẹ́ ń bẹ lórí pé ń san san fọgbọ́n mbẹ kó o sì jẹ́ ẹni tó ṣe pé yóò tún bá kúrò lọ pọ́ lórí pé owó èlé náà lọ ń gbà owó èlé náà lọ jẹ títí tó fi filé ayé sílẹ̀ sì ká ọ̀ ká tó bá di lọ́la gbẹ̀dà òkèèyàn ní kí atọ́ bá sì ti wọnú sàárì rẹ ajẹ́kẹ́ báwo ló ti ṣe fẹ́ sí irọ́ wo ló fẹ́ pa fọ́lọ́ nígbà tó bá dé inú sàárì rẹ irọ́ wo ló fẹ́ pa fọ́lọ́ tó bá di lọ́la gbẹ̀dà òkèèyàn àṣírí lè bò nílé ayé ṣùgbọ́n tó bá di lọ́la gbẹ̀dà òkèèyàn àṣírí ó ọ̀nà tó ń gbà ti dé gan ọ̀nà tó burú jáì tí ó mú kí gbogbo ẹni tí ń bẹ ní rìbá ó ti fọ́n kálí ó ti di tọrọ fọ́n kálí wọ́n sì gbé gbọ̀nà oríṣiríṣiríṣi lọ́nà tó ti pé tó bá bọ́ lọ́wọ́ eléyìí ò ní bọ́ lọ́wọ́ eléyìí oríṣiríṣi náà ní rìbá rìbá ó ti di nǹkan tó ṣe é pé kìí ṣe báńkì lásán ni wọ́n ti ń ṣe lónìí àwọn èèyàn lásán àwọn náà ń yá àyàn lówó wọ́n ń gbèlé lórí rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tọ́jà pé inú ilé tiwọn làwọn wà ẹ̀rí tí wọ́n ń sórí títì láwọn ìlú kan wípé àwọn àmọ́ yá àyàn lówó yáyàn lówó báwo wọn làwọn ẹni tí ń yáyàn lówó èlé nìyẹn á rí i pé à ń gbalè báyẹn ó tún ti débi pé àwọn èèyàn wọn tún gbé àwọn ẹ̀rọ kan sáwọn ṣọ́ọ̀pù wọn lóríṣiríṣi láti tún máa ṣe àwọn transactions tó ṣe pé àwọn gan ọ̀pọ̀ lọ́wọ́ à ń gbèlè bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù tẹ́lẹ̀ pé wọ́n yára wọn lówó náà ó ń gan ọ̀pọ̀ lọ́wọ́ rìbá rìbá pọ́nbélé làwọn míì rìbá àdọ́gbọ̀n sèṣì làwọn míì kódà kó ṣe pé wọ́n pè ní Islamic cooperative nítorí pé gbogbo ọ̀nà tá a gbé gbà ó mú ìtumọ̀ rìbá lọ́wọ́ nítorí pé wọn kúkú mà nípa òfin ọlọ́run tẹ́lẹ̀ àwọn kan wò pé ńgbà tó bá yáyàn hundred thousand tó sì padà islamic cooperative sí ọjọ́ islamic cooperative lóòótọ́ tó bá jẹ́ pé òun ò ti kọ́kọ́ yá yín fifty thousand kẹ́ tó yá ti yá yín fifty thousand tó yá òun ya ní fifty kó lè bá fi gbọ́ hundred ni rìbá náà wọn tún pè lẹ́yìn lábẹ́ òfin ọlọ kí ló dé sẹ́yìn ọ̀ya hundred láì ya yín kọ́bọ̀ tẹ́lẹ̀ ẹni tí ọ̀ya yín kọ́bọ̀ nínú ẹgbẹ́ yín lẹ́yìn hundred yín ẹ wàá gbọ́ hundred padà á wàá máa pe ní Islamic cooperative hundred percent ṣùgbọ́n tí kọ́kọ́ ya yín ní díẹ̀ òun ti wá gba púpọ̀ ẹ wàá ní Islamic kó ló ti ṣe kó ti ṣe jẹ́ Islamic dípò ká ẹgbẹ́ ọmọwùmí cooperative ẹ̀ bàbá òṣèkojú di cooperative ẹ̀ wá ní islamic islamic báwo nílò islamize torí di eléyìí báyìí ká máa ẹ̀sìn ọlọ́wọ́n bá síwájú ká tó máa tẹ orúkọ ẹ̀sìn máa ń kan lára ó pàtàkì púpọ̀ ká má bàa jẹ́ni tó sí náà tó tún sí àwọn èèyàn lọ́nà. akramakumullah á rí gbẹ́rì bá lónìí báyìí oríṣiríṣi orúkọ ni wọ́n ń pè ó ẹ lè lọ sí báńkì ní ìsìnkà fẹ́ yáwó kí báńkì ọwọ́ sọ fún yín pé àwọn gba rìbá lórí owó wọn ò ní sọ láì kò sí nínú èdè tán máa ń lò ní báńkì nǹkan tó kàn sọ ni interest ẹ wo bó gbígbó ló ṣe jáde wọn náà pé yẹn interest wọn ní ká san kí ẹ ṣe rìbá náà àtúnwò àwọn dictionary that interest is not rìbá rìbá rìbá náà ń pè rìbá nínú English kì í ṣe interest wọ́n bá máa tẹrẹ jẹ bẹ́ẹ̀ náà ni a tún rí àwọn àfa ìsìlámù kan táwọn tó máa sọ pé interest náà ń gbà kì í ṣe rìbá owó sẹ́ni wọ́n gbà á ah, ṣé wọ́n àti ṣẹ́ lásán ni ẹ̀gbọ́rọ̀ ṣé wọ́n ti ṣẹ́ lásán ni ṣé wọ́n lọ sọ pé òun ṣe ìbá léwọ̀ owó tẹ̀yìn gbà lórí owó tẹ̀ yá yẹn ẹ̀ bá pè lóko yóò tó bá wù yìí iná lọ́lọ́wọ́ bá ń pè rí bá torí ẹ̀ á rí i pé ní báńkì ń gbà mí wọ́n sọ pé ó la yá yín o owó tá a sì yá yín gbàtẹ́ bá san padà yín báyìí lẹ́sàn o èyí lẹ́ máa ń bá àbíkí ní kẹta wíwé láwọn ibùpéjọ ṣàyẹ̀wò òfin ọlọ́run nípa àwọn nǹkan tuntun tuntun tí ń ṣẹ̀yọ nílé ayé á rí pé ẹnu gbogbo àwọn olùmọ́kò lórí pé gbogbo àwọn ìṣesí tí ń lọ láwọn báńkì tí wọ́n ń dálẹ̀ tá a ti mà láwọn transaction gbogbo yẹn eléyìí tó ṣe kó ní rìbá nínú ẹnu gbogbo àwọn olùmọ́kò lórí pé haram ni o ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mùsùlùmí kó jìnnà sí i tó bá jẹ́ kí wọ́n dá islamic banking sílẹ̀ tí báńkì islam yìí tó ń sì sọ̀rọ̀ fún gbogbo tọ́jú ìwọ̀ tó sá fún gbogbo tọ́jú rìbá ọ̀tọ̀ kí mùsùlùmí ó ní àjọṣepọ̀ pẹ̀lú wọn. tó bá jẹ́ pé kò sí ìfúyẹ̀sí mùsùlùmí yóò kówó sí báńkì náà ní báńkì rìbá mùsùlùmí wọ́n fowó ránṣẹ́ sí gba báńkì rìbá tí ọ̀lọ́gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa sọ èwo lówó tí yín èwo lèlé ẹ má kó èlé papọ̀ mọ́wó yín torí tẹ́ bá ti kó papọ̀ mọ́wó yín ẹ ti wá abẹ pẹ́yìn náà jẹ rìbá rí a sì dúpẹ́ fọlọ́ pé lónìí tẹ́ bá kó sáwọn báńkì yẹn ẹ̀yin mọ iye tẹ́ kó bẹ̀ àwọn náà tún máa sẹ́ndì yín mẹ́sẹ̀gì ìgbowó tẹ́yìn kó bẹ̀ o òun náà ní fifteen thousand àwọn wa sọ yìí pé àkáǹtì tẹ́ sí o àwọn ti bá yín fi náírà mẹ́ta kún ẹ̀yin tá a mọ̀ pé fifteen thousand lówó yìí níjọ́ sẹ́yìn bá fẹ́ withdraw owó ẹ withdraw fifteen thousand three náírà tó ń fi kún yàtọ̀ sówó tẹ fi sí àkáǹtì tẹ́lẹ̀ ẹ fi léyìn lẹ́bẹ̀ẹ́ wọ́n máa ti àkáǹtì yẹn ẹ wá ti wá gba fifteen thousand three náírà fifteen thousand ẹ dàá kù three náírà ẹ bọ̀ lọ́wọ́ yìí ẹ gbọ́dọ̀ jẹ o ẹ gbọ́dọ̀ fi sànfààní fúnra yín o torí tẹ ẹ bá jẹ ẹ ti wá abẹ́pẹ́ ẹ jẹ kí ni ẹ jẹ rìbá. ẹ máa sọ àwọn information tó ń fún yín yẹn nítorí kó mi gbóná má bàa dàpọ̀ mọ́ tutù kẹ má bàa dẹni tó jẹ rìbá bóyá látàrí pẹ́ mọ̀ àbẹ́ mọ̀ eléyìí pàtàkì púpọ̀. báńkì wa sọ pé àkáǹtì tẹ̀yìn sí i àwọn máa mówó lórí ẹ̀ ni torí pé current account ni àwọn bá yín sọ kí wọ́n mú nínú owó yín látàrí account tẹ́ sí ọ̀sán lórí páwọn ń fi owó iṣẹ́ táwọn bá yín ṣe páwọn bá yín sọ account yẹn ọ̀sán ju kẹ́yìn ọmọ sanwó fún wọn lọ àbí ọ̀sán ju kí àwọn sanwó fún yín lówó èlé lọ lè jẹba ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ rìbá lónìí lọ́mọ sọ pé olùmọ̀lágbájá lọ́sọ̀kọ́tọ́ òun fi kọ́ lọ́rùn òní ọ̀dàn fún tọ́ba díjọ́ pé ńlá kéyàmà ta ni ọ̀dàn fún ọ̀sẹ́ni tí ọ̀dàn fún olùmọ̀lágbájọ́ dàn òun náà sì rẹ́ni kóbá ọ̀dàdúgbò ti ba tiẹ̀ jẹ́ bí tẹ̀yìn méjèèjì bá jọ dáa ẹ̀ǹtẹ̀ ẹ̀jọ̀ wà lẹ́jọ́ rí aqulu qawli hadha wastaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله أجل يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجاج قم بنينا أولنا أن يجوم أسوأك rìbọ wọnú owó pépà eléyìí tá a ná lónìí nítorí pé pépà lásán ni wọn ò bá fèlè sí wọn náà bá sẹlẹ ọsẹ lọ àwọn olùmọkàn wà tó ń sọ bẹ́ẹ̀ láyé tó ṣe é gbé kọlẹ lómi ni wọn tún kọ tírà lórí irú ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí tí wọn sì ń tan tírà yìí kálẹ̀ ayé láwọn ilẹ̀ lárúbáwá tó fi dé àwọn ilẹ̀ aláwọ̀ dúdú náà ara àwọn ènìyàn ti sọ bẹ́ẹ̀. ìsọkúsọ pátápátá gbà lélẹ́yìí o nítorí ẹni bá ní pépà tá à ń ná kìí sowó ọdájú pé rẹ̀ yóò tún zakat nínú owó pépà tá à ń ná gbàtí zakat náà wọ́ bẹ́ẹ̀ gbàtí ti sowó àjẹpẹ́ tó bá jí gbé ìyẹn kà pépà búrẹ́dì tani máa lé ọ̀ká tó ń ni pé sọkúsọ àwọn ìjọba gbogbo tá ti gbé agbára wọ owó pépà ó ti ní ìdájọ́ owó wúrà àti fàdákà bẹ́ẹ̀ ló fi ṣẹlẹ̀ àṣọ torí pé wúrà àti fàdákà kan lówó nílé ayé títí lòdì ṣùgbọ́n gbogbo òlu ilé ayé wọ́n sọ owó wọn di pépà wọ́n á gbé agbára wọ pépà yìí kí káwọn èèyàn máa ná lówó ìdí tó fi jówó lódodo tá a bá ya pépà tá a yá tá yá tá yá tá dànù kọjú owó má èsì bẹ́ẹ̀ ni wúrà èsì bẹ́ẹ̀ ni fàdákà tá a bá lọ gold pẹ̀lú ẹ̀rọ tó di gàrí gold náà bẹ́ẹ̀ náà ni tá a bá lọ fàdákà pẹ̀lú ẹ̀rọ tó dé lùbọ́ fàdákà náà èsì bẹ́ẹ̀ làwọn pépà yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tá ti gbé agbára wọ àwọn pépà yìí wípé ká máa ná nínú owó lábẹ́ òfin ṣẹ̀ríyà ó ti ní ìdájọ́ owó torí rẹ̀ gbogbo ńtọ́ wọnú owó ti wọnú ọ̀nà rìbá wọn bẹ̀ zakatu wọn bẹ̀ fẹ́yìn bá sì di pé wọ́n sọ kó di owó gbé ìdínà tó fi jẹ́ pé pépà náà lẹ́kùn jáde lẹ́fìrà lé pépà náà lẹ́fìrà mọ́tò pépà náà lẹ́fìrà sọ pépà náà lẹ́fìrà bàtà ẹnì kó sì ní kíkì olè mọ́yìn nígbà tẹ́ bá gbé tẹ́ ra tẹ́ lò torí ẹ̀yin náà sọ pé sẹ́ni ti fún ọ lówó eléyìí jẹ́ báwọn anábìyàn Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú àwọn àhàdíì ẹni tó dẹ́rù báyìí nípa rìbá ó wá nínú àhàdíì abdullahi bin mas'ud radiyallahu anhu àti àhàdíì jabir bin abdullahi radiyallahu anhu àwọn méjèèjì gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni la'ana rasulullahi sallallahu alayhi wa sallam akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi wa qala hum sawa wọn lànà nabi sallallahu alayhi wa sallam nítorí rìbá. ọmọ làánà àwọn èèyàn oríṣi márùn ọlàánà ẹni tí ń jẹ rìbá ẹni tó fúnni jẹ ẹni tó kọ ọlẹ ọlàánà àwọn ẹlẹ́rìí méjì tó jẹ rìsù ó tún wá sọ pé gbogbo wọn nínú náà ó sì pè fún wa èpè èpè ànábì ó léwu púpọ̀ nígbà ọ nàbí sallallahu alaihi ó ṣépè fẹ́ni tí ó ń jẹ rìbá ó ṣépè fẹ́ni tó fún wa jẹ ó ṣépè fẹ́ni tó kọ̀ ọ́ lẹ̀ ó ṣépè fáwọn ẹlẹ́rìí rẹ̀ ọwọ́ á ní gbogbo wọn dọ́gba eléyìí mú wa mọ̀ yìí pé kọ̀tọ́ ká máa gbowó èlé ní jíjẹ kò sì tọ́ bá wọ̀ fún yà jẹ kọ̀tọ́ máa ṣiṣẹ́ bí tán ti ń ṣiṣẹ́ owó èlé kọ̀tọ́ gbogbo báńkì rìbá kọ̀tọ́ kí mùsùlùmí ṣiṣẹ́ mẹ́lẹ̀ kò sì tọ́ kéèyàn jẹ́ni tí wọ́n pè wá jẹ́rìí sí torí pé ńgbà tí báńkì náà bá yá ẹ̀ lọ́wọ́ yóò kó máwọn ẹlẹ́rìí wá kọ́tọ́kọ́ jẹ́ lẹ́rìí irú rẹ̀ anábì wa ni gbogbo wọn dọ́gba nídìí làánà alimam muslim olóògbé jáde torí ẹ gbogbo ń dábàá wá jẹ lówó rìbá tó mú kí nǹkan kan kó lékún sí lára wa iná lọ́lọ́run fi gbà nù bẹ́ẹ̀ làdí ìsinmi tó sọ anábì sallallahu alaihi wasallam ó ní kullu lahmin nabata min suhtin gbogbo ẹran kan lára wa tó bá wù látàrí ipára àmì la jẹ tó fi wù iná ńlọlẹ́tọ̀ sí ara iná ńlọlẹ́tọ̀ sí ara torí ẹ̀ báńkì tó bá jẹ́ pọ̀ ńlọ́jẹ̀ rìbá ọlọ́nla àná rẹ̀ bàbá olówó èlé ńlọ́jẹ̀ rìbá ọlọ́nla àná rẹ̀ ìyá olówó èlé ńlọ́jẹ̀wó rìbá ọlọ́nla àná rẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù olójẹ́wó rìbá ọlọ́nla àná rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ́tọ̀ wa san kọ́ ìwọ́tọ̀ san fún wọn ọlọ́run láàánú àwọn náà sọmọ pé wọn náà bá ń yàtọ̀ sí ti làánà èpè ni wọn náà fi máa san wọn náà máa ṣépè fún wọn ni wọn ti gbójú owó àwọn olórí ibu èlé ni wọn gbà yìí o ẹ níbi omi àgbàálẹ máa kò ní dáa fún ẹ níbi subhanallah ẹ̀rí nísìnyí àwọn ayánilówó tó pọ̀ láyé yá máa ń ya orílẹ̀-èdè lówó lọ́yẹ́ kí wọ́n ya lówó láti fi ṣe àwọn nǹkan kan tí ò ní láárí tí ò wúlò tí mẹ̀kúnnù ò ní rí ńlẹ̀ gbogbo irú àwọn owó báyẹn wọ́n máa ń ya lórúkọ orílẹ̀-èdè kódà ìpínlẹ̀ ìpínlẹ̀ bí nàìjíríà ṣe wáyé àwọn náà máa ń yáwó bẹ́ẹ̀ ẹ gbọ́ pé wọ́n yá owó tó ẹgbẹ́ iye òdo ti bẹ lẹ́yìn nọ́mbà ọ̀pọ̀ púpọ̀ ẹ wàá lè rí nǹkan kan wọn fowó ṣe wọn kàn palẹ̀ owó mẹ́nu wọn wàá jẹ gbèsè síra wọn lọ́rùn àwọn àrọ́mọdọ́mọ ìpínlẹ̀ àwọn àrọ́mọdọ́mọ orílẹ̀-èdè àwọn ọmọ wa san la hawla wala quwwata illa billah èló lẹ yá èló lẹ san wọn ní owó tẹ yá yẹn ogún ọdún lẹ́ẹ̀fi san ẹ rí i pé wọ́n sanwó yẹn títí títí títí wọ́n san òróró ara orílẹ̀ máa wọ́n san òróró ara àpínlẹ̀ ma torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé tó bá jẹ́ pé àwọn ẹni tí ń ṣèjọba wọ́n bá rori dáadáa àbùkátà ká máa yáwó lọ́dọ̀ ẹ̀ lọ́tì àbùkátà nítorí pé owó jẹ́ ìyà tí ọ̀kadà wa di ọ̀ràn sí gbogbo tónílé tàlejò lọ́rùn kí láǹfààní ẹ̀ kò láǹfààní kankan ọlọ́run ló mọ iye owó táwọn ti ń ṣèjọba ti yá sí nàìjíríà lọ́rùn nìyí lọ́wọ́ ẹnu ọdún mẹ́ta yìí ọlọ́run lọ́mọ yìí wọ́n ti tún kọ̀wé ya àwọn tún fẹ́ yá àwọn tún fẹ́ yá náà ni olùkọ́ ẹ̀yìn gbọ́rú yìí owó tá ń yá òun à kò sówó àlùbáríkà lọ́kàn ẹnìjọ́ táwọn fẹ́ náà nù wọ́n pèsè lè Paris club London club IMF kìnnì world bank ké gbogbo ẹrù pé lè fi sàbílì láì èsè lè fi sàbílì láì ilé ọ̀ràn kọ́rùn bọ́ kó ríra o ìtumọ̀ rẹ̀ torí ẹ̀ ìlú ṣe jẹ́ pé wọ́n wá sọ fún yín wọ́n ní owó táwọn fún yín báyìí low interest wage ńlá ọ́fíìsì pé elérìrì òní pọ̀ ehe àtọ́kọ̀ àti ọ̀pọ̀ ẹgbàá torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dà ó dáa púpọ̀ pé kéèyàn mọ̀ kéèyàn mọ̀ òfin ọlọ oníjẹ́ kéèyàn kó báyà oníjẹ́ kéèyàn kó bórílẹ̀èdè oníjẹ́ kéèyàn kó bá kúnlẹ̀ àìmọye owó làwọn ìpínlẹ̀ gan gbà tọ́yẹ pé owó lọ ààrẹ tó fi sí owó tọ́yẹ pé tó bá pẹ́ gbà iye gangan lẹ́ẹ̀dá padà ọ̀ràn ni báwo wá ni èlé ńkọ́ àwọn ẹni